akínyín káàkiri mímọ́ àbúrò yín náà ní èjìrò yìí là a tún ti dé bá a ṣe máa ń dé sí ojú amóhùnmáwòrán yín mo wà pẹ̀lú àwọn tèmi ń bì tó dúró digbí láwálé tẹ̀mọ́ wà ń bì pẹ̀lú gbẹ̀ngà ọmọ nìtàn joshua oníṣègùn náà bàbá náà wà ń bẹ̀ náà a tún ti wà níbàdàn hmm, ìbàdàn ìlú tíá nígbà tẹ̀ ń pò ìbàdàn lẹ́nujọ́ mẹ́ta yìí ni bàbá ẹ̀dá akínyínsà kó àlejò ọjọ́ kò ní bàjẹ́ bàbá hmm. a tún ti wà ní ọ̀dọ̀ ìkànnà bàbá wa hmm, bó tẹ̀ jẹ́ wípé ọ̀nkú ó wà ní orúkọ wọn ẹ̀yin tẹ́ bá jẹ́ pé àgbà aláfẹ́ ní yẹ̀kẹ́ tí mo bi tí mò ń lọ akí bàbá wa evangelist ìdòwú wa ní má ṣàwọn bàbá mi kò ní bàjẹ́ gbogbo àwọn bàbá wa tí yẹ kí wọ́n ti lu jùjú láti ọjọ́ tó ti pẹ́ hmm, bàbá wa emperor peter bàbá o akínyìn bàbá wa alhaji ismail bello àwùjá bello akínyìn bàbá tiwa professor Yakin Àjàó bàbá mi wáìkè akínyìn mm, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́pọ̀lọpọ̀ akínbọ́bá bàbá chief commander bàbá king sunday àdé akínwọ̀n eré ìjùdá wọn bó ṣe ń lọ eré tó kíni bó tẹ̀ gbé lọ́wọ́ àwọn máa sọ pé eré ìjùjú lọ́wọ́ yìí ó fẹ́ dàgbó fẹ́ fà sẹ́yìn díẹ̀ àwọn bá wọn máa ní kò rí bẹ́ẹ̀ ó sì wà ń bẹ̀ náà bóyá wọn tó wá ń lù ú sí i lọ́fẹ́ wa àgbà oníjùjù mm, àgbà oníjùjù mo fi tọ̀wọ̀tọ̀ mo fi dárúkọ wọn olóyè ni àmọ́ ọ̀nkú ni wọ́n ọlátóyè alimi tí mo fi tọ̀tọ̀ dárúkọ wọn pé ajagunjẹun mọ̀ kán máa ń pè wọ́n ní ọ̀nkú tóyè ajagun bàbá mi kẹ́mọ̀ lágùn sá. ẹ ṣe. sálàáfíà ni sá. a lọ́dọ̀ ọlọ́run alábàáyín sá àdúpẹ́ o. ẹ pẹ̀lẹ́ O ó jàre. inú wa dùn tí. sálàáfíà lẹ́yìn náà débi. dáadáa ni sà. àdúpẹ́ lọ́dọ̀ sà. ẹ pẹ̀lẹ́ sà. ó jàre. bàbá ẹ bá mi kí gbogbo wọn lólùfẹ́ yín káàkiri àgbáńlá ayé táwọn òyìnbó àìsàn. mo kí gbogbo èèyàn mi pátá ní nàìjíríà ni o lókè òkun ni o lẹ́sẹ̀ kùkú àti ní ìgboro mo kí mi hmm. ọ̀rẹ́ yín hmm. ẹ̀gbọ́n yín bàbá yín ọ̀nkù tóyè ajagun. bàbá o kẹmọ lágùsà. ẹ ṣé mo dúpẹ́. bàbá ẹ mọ̀ kí èmi máa ń fẹ̀yìn bàbá mi ní wàhálà ṣe díẹ̀díẹ̀ ẹ oní máàgẹ́máàgbẹ́ bá mi fi wọlé kẹ́ bá mi fi kí wọn kọ́ lè mọ̀ pé a fẹ́ gbéra ẹ bá rí bá mi fún wọn bàbá torí ẹ sọ ń gborin yẹn fèmí èmi kàn ń gbọ́ ní mi mọ̀ ẹ sọ wọ́n ṣe dààmú ẹ bá mi fún wọn díẹ̀ ẹ kàn ra ilé kọ́. wọ́n ní ọ̀nà ló ọ̀nà ló ọ̀nà lójìn o ẹ má má a pè mo pẹ́ o mo máa dórí gádà mo dẹ bìrìkì ẹja kẹja ò níyè kójè fóló lọ o ẹ má má a pè mo pẹ́ o ọ̀nà ló ọ̀nà ló ọ̀nà lójìn o ẹ má má a pè mo pẹ́ o má gbé má gbé o. Mm ẹsẹ̀ rẹ̀ di táyà kò ṣe é gbé má gbé má gbé ẹsẹ̀ rẹ̀ di táyà kò ṣe é gbé olólùfẹ́ mi o bó bá gbé mi sáyà má dúpẹ́ olólùfẹ́ mi bó bá gbé mi sáyà má dúpẹ́. kẹ́mọ̀lá gùsà bàbá ẹ ṣe ẹ á ṣe ń bọ̀ ní nípa orin yẹn kó tó di pé àdébẹ̀ ṣáà mú bàbá ẹ sọmọ ẹ̀gbá ní ní àbọmọ Ọ̀yọ́ ní àbọmọ bàdàbọmọ Èkó ẹ mọ bú gángan gángan ní ìsà. bàbá mi ṣe kí sá lọ́rọ̀ mi èmi ọmọ lákèsì hmm. bàbá mi arójábàrà ọmọ bàbá àkúlé arókantukàn arókínún ọmọ lárẹ́sì hmm. ọmọ líjùmọ̀ ọmọ ìbàgún àkókò bírẹ́kùn ọmọ òṣòro ṣọ́bàlùfọ̀n hmm. ẹ̀gbá wa ọmọ kéèsì. Hmm. Hmm. ni mí ní ìlú Abẹ́òkúta. Hmm, hmm. ẹ wá bá mi kí mi ìfẹ́ ká ìlú dé Yorùbá tó yọ wọn ẹgbẹ́ èdè wọn ẹgbà gangan tó rán wò yìí wọ́n pọ̀ tán wọ́n yìí bá mi kí wọn ah. lédè tí wọn gangan lédè ẹgbà gangan yìí mò ń sọ iná ẹ̀gbá wa. Eh, bẹ́ẹ̀ni eh. bá wa bá wa. wa. nígbà yẹn bá lọ bí fifty years ní ẹ̀yìn odi tó tún sì ń lè sọ èdè bàbá ẹ̀ mo ṣe ń sọ yìí ọ̀gá ni. ẹ ṣe sọ ọ̀gùn tó yẹ ajagun mo kí yín sà mo fẹ́ mọ̀ ń pọ̀ wọn bàbá àti màmá yín tó bẹ̀yìn sà ní ṣókí ń pa wọn sà kà láti bẹ̀yẹn. bàbá mi mo wà ní ọmọ ọdún bíi mẹ́jọ ni bàbá tó bí mi ti kú mo wà ní primary two ni ìyá tó bí mi náà òun ló kú mo ṣẹ̀ṣẹ̀ wá lọ gbé ọ̀dọ̀ bàbá tó bí ìyá mi ní Mẹ̀ràn lẹ́kọ̀ọ́ hmm. ṣùgbọ́n ìgbà yẹn abúlé níbẹ̀ hmm. ibẹ̀ ni mo ti lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ hmm. so ìran bàbá mi jẹ́ jagunjagun nílùú Ẹ̀gbá bẹ́ẹ̀ ni so bí ìrìn àjò mi bó ṣe bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ ni. Hmm, yẹn ni pé nǹkan díẹ̀ gan lẹ lè sọ ń pa wọn. Ah, díẹ̀ mo lè sọ. Hmm, hmm, ìlú èkó lẹ ti wá bẹ̀rẹ̀ ìgbésí ayé yín tẹ́ ti lọ skul alákọ̀ọ́bẹ̀rẹ̀. ẹ ńgbà tí mo jáde iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ 1959 ní Mìíràn mo tẹ̀lé àǹtí mi kan lọ sí Mushin Mushin yẹn ni mo wá wà. Mm títí ti mo kọ́kọ́ lọ kọ́ṣẹ́ iṣẹ́ píńtà. Hmm. wọ́n tó ń kunlé. bẹ́ẹ̀ ni ìgbà yẹn lèmi gangan ti ni mo ti ń wò pé mo lẹ́bùn orin fúnra mi hmm. kì í ṣe pé èèyàn ló pè mí pé wàá máa lọ ṣiṣẹ́ orin. Hmm. kí lẹ́rìí tẹ́ fi rò pé ẹlẹ́bùn yẹn sọ. kò ṣe kò sí rẹ́kọ̀dù kan tó máa jáde nígbà yẹn bó bá máa tójọ́ kẹta màá dánìkan kọ orin rẹ́kọ́ọ̀dù yẹn délẹ̀ so bí n bá wà lórí àkàbà tí mò ń bọ́gà mi kunlé ó máa ń sọ fún mi ńgbà dáadáa ó tí ìmọ̀ṣẹ́ tó máa ṣe jẹun láì mọ̀ pé kì í ṣe jẹ́ yẹn gan-an náà ni màá ṣe jẹun mo dẹ̀ lọ́dún mẹ́ta lọ́dọ̀ ọ̀gá mi yẹn. ọ̀nkú ẹ jẹ́ ń gbé yín padà sẹ́yìn jẹ́ wọ́n rẹ́kọ̀dù wo ń kọ́ ń gbà ẹ̀ lẹ́ ń gbọ́ ń gbà ẹ̀ sàn fọwọn ọ̀dọ́ tó ń wọ ní ah. tí ọmọ gbé ṣe ń lọ. ó pọ̀ hmm. ìtẹ́bádẹ́ lè kọ́ fún mi kọ́ fún mi bẹ́ẹ̀. irú Roy Chicago hmm. ńgbà tó ṣe ìyàwó pankẹ́kẹ́ àgbójúlógún hmm. ìyàwó pankẹ́kẹ́ àgbójúlógún Chicago táyà o ìyàwó pankẹ́kẹ́ àgbójúlógún àrùlẹ̀ tó fẹ́ fara rẹ̀ fún ṣíta paradu pàǹpara àfàmàkò tó tún fẹ́ fara rẹ̀ fún ya jẹ́ pàǹpara pàǹpà ìyàwó pàǹkeke àgbòjòló chicago táyà o gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn òun lèmi náà mọ̀ o máa kọ yẹn bójá ike dàrú ni o bójá rúnà ṣọlá ni o bí aré bí aré òmìnira tún wọlé ọ̀rọ̀ náà rèé a ti dúró gédégbé ní nàìjíríà láìsí lábẹ́ nìkan nínú ọdún tuntun first october nineteen sixty ire hmm. ire ló jẹ́ fún gbogbo wa pátápátá ẹ jẹ́ ká hmm. ìlọsíwájú ti dé. àǹtí hmm. ní kúrò níbi tẹwà yẹn sà ẹni ẹ gbé Mushin mi ìmọ̀ bẹ́ẹ̀ wọ́n ti àdúgbò tẹ gbé sà àti pé báwo ni àdúgbò Mushin nígbà yẹn sà. Mushin cool ìlú gidi ní Mushin ìlú tó jẹ́ pé téèyàn bá wà ńbẹ̀ ní Mushin ọmọ tí wọ́n bá bí síbẹ̀ tí wọ́n bá kọ́ tí ò bá gbọ́n ọmọ àlè ni. ó ti wà bẹ́ẹ̀ látàyè ìgbà yẹn náà. bẹ́ẹ̀ ni ó dẹ̀ ṣe ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bá ṣàkíyèsí àwọn olórin kankan tó ń jáde tó ń jáde tó ń jáde Mushin ní ọ̀pọ̀lọpọ̀ ti bẹ̀rẹ̀ mo ń gbé nọ́mbà thirty three mọ́ṣáláṣí street ní Mushin. Mm mo lọ́ọ̀rẹ́ kan gbà náwọn ọ̀rẹ́ tájọ close ńgbà yẹn ọ̀túnba fásáwẹ̀. ọ̀túnba fásáwẹ̀. bẹ́ẹ̀ni hmm. tó ṣe personal assistant ti Ọbásanjọ́ àjọṣọmọdé dàgbà ládùúgbò ni hmm. Síkírù Àyìndé Barrister hmm. sixties yẹn náà ni náà ti mú un náà. Hmm àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ìgbà tí Sunny tó ń gbé eh, tó ń gbé babolóṣà ah, náà Alákìjà òun lèmi pẹ̀lú ẹ̀ tí ń ṣọ̀rẹ́ Alákìjà ló ń gbé ńgbà yẹn bẹ́ẹ̀ ni Sunny Adé torí ńgbà tí ó bá bàbá Sàlá ṣeré tí bàbá Sàlá tó tó padà sí di tíátà mọ́ hmm. kọ́mẹ́dì ó sì wà ń bẹ fúngbà díẹ̀ kó tó di pé ó kúrò kó tó lọ dá báǹdì tiẹ̀ sílẹ̀ gbogbo wa ń gbà yẹn hmm. gbogbo alájọ lájọ mo ṣe mo ṣe kún gan gbà yẹn ọ̀pọ̀lọpọ̀ kí ló dé mo yẹ kí mo ṣe ṣé kò sọ́wọ́n àdúgbò mi gbà yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin bàbá wa gbà yẹn lẹ gbé mo ṣe kò sẹ́ni tí máa lọ bá tó yẹn bàbá wọn á sọ mo ṣe bàbá wa Àwùjá Bello oríṣiríṣi kí ló tó kí ló ń ṣẹlẹ̀ mo ṣe gbà yẹn gangan. Ah, orí náà ló jẹ́ wá bẹ́ẹ̀ kì í ṣe pé wọ́n pe ẹnìkan pé màá bọ̀ ń bí ṣùgbọ́n ibi tó ní kálukú bá bára ẹ̀ ni tó bá jẹ́ pé bí àǹtí mi yẹn ṣe mú mi kúrò ní mìíràn hmm. yẹn hmm. tó bá jẹ́ Ṣómólú ló mú mi lọ bó bá dẹ̀ jẹ́ Sùúrùlérè ní hmm. bákan náà ni ó ṣe jẹ́ ni. àwọn oníjùjú wo ni wọ́n ń kọrin gbà tẹ́ ń sọ yìí ká bẹ̀rẹ̀ láti ilẹ̀ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ àwọn oníjùjú wo ni ẹ sọ pé ẹ ń bẹ̀rẹ̀ iṣẹ́ nǹkan kan yẹn tó wà. gbogbo ìgbà táwa náà kéré nídìí ipa wọn lùlù ojújú o àwọn bàbá Ojoge Daniel hmm. nìbàdàn beach. Ìbàdàn ló ń wà. bẹ́ẹ̀ ni Uh, náwọn bàbá wa náà ni bàbá orúkọ ẹ̀ sápá mi lórí ń sìn náwọn ní jùjù tó lórúkọ ń bà yẹn eh. so Àyìndé Bákàrè hmm. ara wọn ni hmm. eh, nú àwọn oníjùjù la ṣe ń sọ yìí o bẹ́ẹ̀ sọ oníjùjù eh. là ń sọ. so àwọn tí a bá nìyẹn hmm. kó tó di pé Fatai Rolling Dollar kó tó di pé àwọn Obey Ebenezer Obey Sunny Adé táwọn náà tún fi yọrí síta nígbà yẹn so àti ọ̀gá mi náà Ìdòwú Animáṣàun so eh, ọmọ ní yogun mọ́dẹ́dẹ́ àwọn yẹn ni ọ̀gá àwọn mf Ọláyínká sf eh, olówó kéré gbogbo wa bẹ́ẹ̀ yẹn irọ́ ni wá hmm. nígbà náà hmm. Hmm. so àwọn kí n mention díẹ̀ nínú ẹ̀ expensive olúbí so irú àwùjábẹ̀lò òun náà wà lọ́dọ̀ expensive olúbí ńgbà yẹn so èmi tẹ̀lé ọ̀gá mi dé ìbàdàn ni ìdòwà ni màṣà òun ìbàdàn lèmi ṣẹ̀ṣẹ̀ wá dá Mm láti 1973. ẹ ṣe bàbá ẹ àmọ́ ẹ wá gbà ọ lé abẹ́òkúta ẹ gbà abẹ́òkúta náà. ẹ agbé abẹ́òkúta báwo ni ẹ ṣe wọ́n fẹ́ mọ bí ní àjò yẹn ṣe lọ sàn. ṣe rí nígbà tí bẹ́ẹ̀ ò bá débi tó ń lọ kò ní í dúró ni hmm. nígbà tí a kúrò lọ́dọ̀ libango bina orchestra hmm. ní fifty two ogunmọ́kùn street ní Mùṣín. Hmm ibẹ̀ ni mo ti tẹ̀lé ọ̀gá mi Edo Animasahun òun mo tẹ̀lé dé Libango Bina wọ́n kàn kọjá níwájú ilé wa ní bá dá wọn dúró pé ẹ sà ẹ̀gbọ́n ẹ̀jọ́ ibi tẹ́ ń lọ yìí ẹ mú mi dání oníṣẹ́ mò ń play music tẹ́lẹ̀ ni mo ní rárá àwọn náà mú mi dé Libango. ẹ ti mọ̀ wọ́n tẹ́lẹ̀. ọkọ̀ nkọjá níwájú ilé wa ni. ẹ̀dẹ̀ dá wọn dúró. ìgbà yẹn máa dá o. so àwọn náà máa ń gbé jìtà kọ́rùn báyìí ni mo dẹ̀ ní mo ṣe débẹ̀ ni náà bá ní kí ni mo fẹ́ máa play kí ni mo mọ̀ lù mo ní mi ò mọ̀ kankan lù mo ní ṣùgbọ́n ìlú olójú méjì máa lù ú torí máa ń gbọ́ táwọn eh, Chicago bá play tó tó gbàdàkì tó gbàdàkì tó tó gbàdàkì tó ngbà mo dẹ̀ kí mọ́lẹ̀ steady beat yẹn hmm. ó jẹ́ kí wọ́n mọ̀ pé ah, nígbà tó máa tó bíi oṣù kan náà ń bèrè gbà ah, ṣé ọ̀run ni mo ti kọ́ kínní ìwá ni hmm. Hmm. torí mo mọ kóńgà lù nígbà náà èèyàn yìí pọ́nra ẹ̀ ṣùgbọ́n mo mọ̀ lù. kóńgà ilẹ̀ lù fún wọn gbà yẹn. bẹ́ẹ̀ ni ó ní mo lù títí títí tí ọ̀gá wa fi pè wá pé tóyè mo ní sà ẹ jẹ́ ká kọjá làbẹ́kúta tẹ́ẹ̀tẹ́lẹ̀ kúkú tẹ́ẹ̀tẹ́lẹ̀ eh, kínní là ń jẹ́ eh, Dowani Mashaun and his uh, eh, Lishabi Brothers, Brothers Band. Band. Babalóyá kódà mo ṣẹ̀ṣẹ̀ gbaṣẹ́ painting kan gbà yẹn tí wọ́n hmm. gbéṣẹ́ ilé mẹ́ta fún mi hmm. ní Sùúrùlérè ní LDB hmm. LADB e ọ̀tọ̀ lẹni tó lọ parí iṣẹ́ yẹn mi ò padà sí díẹ̀ bí mi ò ṣe padà sí di iṣẹ́ péńtà mọ́lẹ̀ nínú àwa wà lábẹ́kúta alọ́dún mẹ́ta ń bẹ̀ lórí kóńgà yìí náà ni wọ́n mọ̀ mí débi tí èèyàn mọ̀ yàn dé. Hmm. nǹkan tẹ fèsì ń yẹn ẹ nǹkan ni rárá ń gbà yẹn. ọlámàkó polo gbogbo èèyàn ló mọ̀ mí hmm. ńgbà náà so aṣáálọ́dún mẹ́ta ní abẹ́òkúta ìgbà tó gún parí 1970 la kọjá wá síbàdàn bẹ́ẹ̀ ni wọ́n wà lọ́dọ̀ ọ̀gá wa òkú mbẹ́ ní nineteen seventy one ṣùgbọ́n seventy three ni mo tó dá báńdì sílẹ̀. ṣé bàbá mi ẹ̀yin aráalé ṣé ẹ̀ ń bá wa lọ kò ní bàjẹ́ bàbá ẹja sọ́npa ìrìn àjò yẹn ti sọ fún wa bí ẹ ṣe ìrìn àjò yẹn méjì mẹ́ta tẹ̀ wá lọ́dọ̀ bàbá wa Ìdòwú Animáṣàun kí ló wá mú yín sọ pé ẹ fẹ́ dá bàdì ilẹ̀ ṣẹ́rù máa bà yín pé àṣẹ ah, mo lè rí kíní ìṣàdíjẹ́ báwọn ní ìrìnàjò yẹn ṣe rí ẹ dá bàdì yín sílẹ̀ pẹ̀pẹ̀. Eh, wọ́n ní tọmọdé bá tó lọ́kọ ó máa ń lọ́kọ ni ọ̀gá tí mo tẹ̀lé títí fọ́dún mẹ́sàn-án lèmi náà bá ní mò ń lọ kò yẹ kí jà wà mbẹ̀ nígbà mo dẹ̀ sọ fọ́gá wa pé mo fẹ́ lọ gbìyànjú tèmi. Mm -hmm ó dẹ̀ ṣàdúrà fún mi bó tẹ̀ tilẹ̀ jẹ́ pé lẹ́yìn tí mo kú òmò tó ṣe lọ́dún mẹ́ta kí n tó lè dá báǹdì yẹn sílẹ̀. ọdún mẹ́ta. bẹ́ẹ̀ ni. ẹ kàn ń kọ dá kan nígbà bí kí lẹ́yìn ṣe bá lọ́dún mẹ́ta yẹn ṣe rí. kò ìsinmi iṣẹ́ ni o kàn lè lo kẹ́gbẹ́ o lè lo kẹ́gbẹ́ olórin jọ àbí o fẹ́ máa lùlù kó má ní irin iṣẹ́ nígbà náà so mo tún padà lọ sí Èkó wọ́n á lọ bá àwọn ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan tí mo mọ̀ tí mo mọ̀ microphone tí mo kọ́kọ́ rà para mo mú dé Ìbàdàn mo wá mú fọgà mi pé ẹ bá ń tọ́jú microphone ẹ lè máa lò ó nígbà tí n bá dé mo mọ̀ pé ẹ ti ra ti wọ́n tún wò títí pé ọmọ tó lù lọ yìí ó tún padà wá ọjọ́ kan náà pè mí pé kí wọ́n sì wọ́n lọ sékòó mo bá dẹ̀ ló yá bó dẹ̀ dàárọ̀ mo lọ bá wọn lé tàbájọ lọ nígbà tá a dọ̀hún wọ́n lọ rí àwọn tó máa rí wọ́n ṣe gbogbo ẹ̀ àwa lọ sí store tí wọ́n ti ń ta instrument lọ́dọ̀ àbíòrò nígbà náà wọ́n kàn wá pè mí pé láti òye mo ní sà wọ́n ní tó bá jẹ́wọ́ ló fẹ́ẹ́ ra náà jita náà tó yẹ like mo bá nọwọ́ sí yẹn pé like rapia thirty three wọ́n pe sales guy yẹn wọ́n ní kó bá wọn gbé lọ sínú yẹn wọ́n ní engine àwọn fẹ́ rà kún engine tí àwọn máa lò ní àmúlẹ́ńjì ah, náà mo ló wà pa ní kàn gbé yẹn náà síbẹ̀. nígbà tá a dé Ìbàdàn tá a fẹ́ máa kẹ́rù wọn lọ sílé wọn náà rárá o ìwọ ló ní àwọn kinní wọ̀nyẹn. Hmm, ìyẹn ọ̀gá yín ló ra àwọn irinṣẹ́ yìí. bẹ́ẹ̀ ni ọjọ́ yẹn mo wá wò pé kò dáa kọ́mọdé máa kọ́ṣẹ́ hmm. tí wọ́n bá pè mí pé wá sí mi lẹ́ẹ̀kọ́ tí ń bá ní mi ò lọ ṣé mo pè fúnra mi ni mo kó fara mi dànù hmm. so nígbà tó ọ̀gá mi dẹ̀ ṣe yẹn fún mi inú èmi náà dùn inú mi dùn so àṣàmbẹ̀rẹ̀ lọ bá gbogbo ẹ̀ lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ eré ìta tí màá kọ́kọ́ ṣe láyé mi eré ìta ni kì í ṣe eré hòtẹ́ẹ̀lì. kí ni ìyàtọ̀ fáwọn táwọn wòye tí ò yé wa kí ni ìyàtọ̀ ìta náà hòtẹ́ẹ̀lì. ibi tí wọ́n ti ń ṣòkú hmm. ó yàtọ̀ pé èèyàn lọ play ní jump hmm. hòtẹ́ẹ̀lì hmm. ó yàtọ̀ èmi ò tí ì dé hòtẹ́ẹ̀lì lọ play fúnra mi rí. Hmm. Hmm. lọ́gá mi bàbá mi gbére yìí ó tún máa jẹrẹ ó jẹrẹ ọ̀gá ológun hmm. ah. mọ́tò sójà náà wá fi kó wa lọ láti Ìbàdàn <laughs> lọ sí èrè mo ní igi dálẹ́ni mo ní Toyota bá ti fọ́ǹbù mẹ́ẹ̀ pẹ̀lú mọ́tò àmì tí wọ́n fi gbé wa lọ. wọ́n tún fi ròyìn lọ ní ah, sí bárakì. ngbata tá débẹ̀ bórí ṣe ń fọ́ mi lótútù mọ́ hmm. mo lẹ́gbọ̀n kan àjọ wà lọ́dọ̀ ọ̀dọ̀ animáṣà onígbà ẹ̀ làwọn bá sọ fún mi pé à. wọn náà wà pẹ̀lú báńdì yín gbà yẹn. ẹ wọ́n sì wà lọ́dọ̀ wọn wọ́n ní látòyè mínísà wọ́n ní má lo ò ṣe ẹ́ o mo ní lọ ra oògùn lẹ́búlẹ́bú alábùkún kí n lò wọ́ ní kí n má lo nǹkan kan pé àyà mi ló ń já mo rántí ọ̀gá ológun yẹn náà ń gbà yẹn lọ́hùn kọ́nẹ lánìhún òun ṣùgbọ́n nígbà tí mo débẹ̀ mo rérò yẹn lóòótọ́ ṣùgbọ́n èmi náà tún ṣe bí ọkùnrin mo ṣe bẹ̀rẹ̀ báyìí nígbà tó máa tó bí ìṣẹ́jú márùn-ún tí mo bẹ̀rẹ̀ mo kọ́ rí tí ọ̀gá yẹn tó bọ́ síta ni. kọ́nẹ̀lì yẹn. bẹ́ẹ̀ ni ló bá náwó fún mi ìgbà yẹn lọ́kàn mi balẹ̀ pé ohun tí mo ń lù hmm. tí ò bá tẹ́ lọ́rùn hmm. kò ní wá náwó pásá hmm. ṣe ń lùlù lọ nìyẹn títí títí títí àṣà dúró ṣáàjẹ́ mọ̀ pé jẹ́ ọmọdé àṣà yẹn tilẹ̀ mọ́. Mm eré alẹ́ kúkú ní ìgbà yẹn. eré alẹ́ ni kò ṣeré ọ̀sán ni bàbá yẹn ló tún ló tún tọ́ bàpò ló tún fún mi ní bóyá hundred naira àwa gangan fúnra wa a pa one hundred and five naira. one hundred and five naira láti alẹ́ títí di àárọ̀. bẹ́ẹ̀ ni. inú yín dùn. <laughs> ah ah ṣé mo kọ́ lóhun kó dàlúwa ìpadà sí dáadáa ni mo ti gba three hundred and fifty naira lọ sí Àkúrẹ́ rí hmm. mo ti gba one thousand five lọ sí Kaduna rí hmm. gbogbo epo tá a máa lo òrùta lọ́ta bọ́ Kaduna a lè lo ju epo hundred naira. Hmm. so eré tẹ kọ́kọ́ ṣe nìyẹn tẹ kọ́ yẹn five naira yẹn bẹ́ẹ̀ni báwo ló ṣe rí lára báwo nínú yín ṣe dùn sí ah, inú mi dùn pé mo tẹ̀ jáde lọ pé àtẹ̀bọ̀. Mm ẹ̀gbọ́n mi yẹn mọ̀ ọmọ tẹ̀lé mi lọ ni kó lọ kó fẹ́ mọ hmm, torí torí èmi náà bí lé hmm. ṣùgbọ́n wọ́n ti kú síkọ́ ọlọ́run foríjì wọn hmm. so bí ìrìn àjò bó ṣe bẹ̀rẹ̀ ni mo dẹ̀ ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́ ní 1975. 1975 mo fẹ́ mẹ́nu bà rẹ́kọ̀dù àkọ́kọ́ yẹn ni pé kí ló rúkú ẹ̀ ẹ̀ níbo ni ẹ ti ṣe tó ráwọn kí bẹ́ẹ̀ ti ń ṣe rẹ́kọ̀dù nígbà mí kí lọ sọ́dọ̀ rẹ́kọ̀dù lè bẹ̀ kan kẹ́ bá mi sọ díẹ̀ nípa rẹ́kọ̀dù àkọ́kọ́ yín yẹn sà àti pé tá a bá rántí nǹkan tó wà ńbẹ̀. rẹ́kọ̀dù àkọ́kọ́ mi mo ṣe ní ọ̀dọ̀ bàbá abioro hmm. àkọlé ẹ̀ mi pàkọlé ẹ̀ ní dátèmiláre dátèmiláre ṣùgbọ́n àwọn ará ìlú wọ́n yí àkọlé rẹ́kọ̀dù yẹn padà sí ìyá yáríyá <coughs> mo kọ òtí ẹrẹ ò ẹyẹ òkun àlùkò rere ò ẹyẹ ọ̀sà. Hmm bó bá jọwọ́ gbé má má jọ òun gbé o nítorí apá máa kún mi mo gbólóhùn mo dàgbà jẹ mo ṣẹ̀ ń kúrò nọ́mọdé àgbélẹ́sẹ̀ rọ ǹbá ti kú wọn báyọ̀mí wọn lálákọrí ọmọ ti lọ ọ̀bára gidi péńpé wọn máa fi tàn ya mi jẹ wọn légúngún ọmọ ẹ ló kí ẹ lábẹ́ aṣọ ìyá yáríyá o ẹgbẹ́ tó yẹ ti dé àjagun ìyá yáríyá. Mm ẹgbẹ́ tó yè ti dé o. Èdùmàrè kọ́kú ọ̀dọ́ Ọlọ́run kọ́kú ojú gbà mí ìyá ẹgbẹ́ tó yè ti dé o first record mi ni. kọ́kọ́ ṣe bàbá bàbá bàbá báwo ló ṣe lọ́ngbà tẹ wá tẹ dá sí ìgboro báwo làwọn aráàlú ṣe gbà ṣé ah, ó ṣe dáadáa. mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá tó dá mi hmm. torí àwọn rẹ́kọ̀dì tí mo kọ́kọ́ ṣe yẹn àti kínní kejì wọ́n ti ó dàbẹ̀ pé wọ́n ti wá fọ ilẹ̀ kí mágbémágbé tó dé bí mágbémágbé yẹn ṣe dé báyìí. Ah. èwo ni mágbémágbé ṣe rẹ́kọ̀dì ike lónìí. ìkẹta ni ni rẹ́kọ̀dì mi mágbémágbé yẹn. níbo lẹ ti ṣe yẹn kí ló kí ló jẹ́ kí àwọn èèyàn kí ló jẹ́ kó yàtọ̀ kí ló ń ṣẹlẹ̀ ní nàìjíríà ẹ bá mi sọ ìtàn torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn fẹ́ gbọ́ eléyìí látẹnu yìí torí irú àwo yẹn náà làwa náà gbọ́ bá ń tẹ̀ mọ̀ yín sójú àmọ́ káwo yẹn kárí ńgbà yẹn ẹ bá mi sọ díẹ̀ nípa àwo yẹn àti pé máàgbé máàgbé kí ló kí dálé kò torí ẹ̀kọ́ ń sọ ni kò yé mi ẹ bá mi yọ̀nà náà ní lẹ́kùnrẹ́rẹ́ sà. ṣé rí bọ́lọ́run bá ti ṣetán láti bọ́ ẹ̀wù yà kúrò lọ́rùn èèyàn hmm. ọlọ́run akúkú bọ̀ tán ni ìyẹn náà máa ń sọ pé bọ́lọ́run bá dé ó hmm. dé náà nìyẹn. Hmm ṣẹ́rí bàbá tó bí ìyá mi ọdẹ náà máa ń ṣe hmm. ṣùgbọ́n tí wọ́n bá jókòó tí gbogbo wa bá jókòó lábẹ́ igi ní mìíràn bàbá ìyá mi ní àwọn orin kankan tó máa ń kọ ṣeré ẹnu wọn tí mo ti gbọ́ òtí ẹ̀rẹ̀ ẹ̀yẹ òkun àwọn kan máa ń kọ ṣeré lásán àlòkù rere ẹyẹ ọ̀sà ó dẹ̀ ti wà nù májẹ̀mú mi pé ìwọ ọlọ́run yọ ọ́ ohun tí òbí ń lù hmm. ohun tí sànni ń lù hmm. ohun tí dòwú anúmọ̀ṣà ohun tó jọ́ga mi ń lù hmm. mo fẹ́ kí tèmi náà tún yàtọ̀ kán lè dá mi mọ̀ sí dáadáa wàláì ọlọ́run dẹ̀ gbà fún mi bẹ́ẹ̀ torí lẹ́yìn tí mo ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́ ìyá yáríya yẹn mò ń wò pé ìwo ni mo tún lè ṣe o tó máa tún mú tonation Ẹ̀gbá lọ tí àwọn èèyàn lè fi dá mi mọ̀ dáadáa bẹ́ẹ̀ ni ìgbà tó yá mo ṣe kejì rẹ́kọ̀dù kejì tí mo ṣe mo kàn wo nǹkan kan tí mo lè ṣe títí títí ẹ mo bá rò ó ti pé ah nínú agboolé wa wọ́n máa ń bọ ẹ̀ lókù hmm. bí mo ṣe jókòó nìyẹn tí mo bẹ̀rẹ̀ sí ṣe research kéékèèké mo bẹ̀rẹ̀ pé ẹ lókù o ara àráyé hmm. ẹ lókù o ọmọ ẹ lókù o ara àráyé ọmọ ń lo okun o ọmọ abúni má máa yẹra wo ọmọ ń lo okun dúnkùndùnkùn ṣe wé gẹrugẹru ọmọ ńlọ okun o mo sá ṣe yẹn bẹ́ẹ̀ hmm. mo tún kọ orin ọ̀dájújú náà hmm. mo kọ́ mọ́ hmm. ṣùgbọ́n mo ń ṣeré lọ́wọ́ nínú hòtẹ́ẹ̀lì ní òru ọjọ́ kan bí mo ṣe rántí mágbémágbé nìyẹn mágbémágbé tí mo rántí yẹn mo kọ ọkàn mi kàn lọ sí Mushin hmm. ní ojúwòye hmm. lábẹ́ igi kan báyìí mi tí ti ń tepo hmm. tó bá ti dinú ààwẹ̀ àwọn gìrìpá tó sán ọ̀gùn àwọn tò àwọn ní àwọn ń jagbà ẹkẹ ni o bí bàbá yẹn ṣe bọ̀dá yẹn ṣàjọjú ń jọ yẹn ló bá na ẹsẹ̀ rẹ̀ ló bá ní má gbé má gbé o ẹsẹ̀ yìí di táyà kò ṣeé gbé má gbé má gbé wọ́n dẹ̀ ń lu sákárà pẹ̀lú ẹ̀ hmm. ẹni tó kọ́kọ́ súnmọ́ ẹsẹ̀ yẹn báyìí ó là mọ́lẹ̀ ni hmm. ó fi ẹsẹ̀ yẹn la ọ̀gbẹ́ni yẹn mọ́lẹ̀ ni hmm. so bóyá mẹ́mórì orin yẹn ni o bóyá tó yẹ wọ́n lára wọn mọ́lẹ̀ ni o ni òye mi ni òye mi so orin yẹn kàn wá sí ọpọlọ mi ní ọjọ́ yẹn mo ṣe ń play lọ ìmọ̀ kọ́kọ́ má gbé má gbé o hmm. ẹsẹ̀ rẹ di táyà kò ṣe é gbé má gbé má gbé ẹsẹ̀ rẹ di táyà kò ṣe é gbé gbàgbàgbàgbàgbàgbàgbà oníjìtá mi yẹn ló ń ta jìtá hmm. bẹ́ẹ̀ mo kàn bójú ẹ̀ ní mo ní like that. Hmm. kò ń ṣe pé tẹ plan ẹ tẹ́lẹ̀ àbí. rárá o so mo wá ń repeat orin yẹn hmm. ó wá dàbẹ́ ni pé a fi orin yẹn gbégbó àgbo àwọn tó jókòó hmm. gbogbo wọn bá bọ́ sójú àgbo hmm. bámu mi ò rí mi kọ́ sí mo ṣáà ń kọ́ mo ṣáà ń repeat ẹ̀ nígbà tó yá mo kàn tún rántí bàbá ìyá mi ni tó máa ń kọrin ṣeré pé sáfúrà tù sáfúrà tù òdì bèbè. kórógún ẹ̀ bú sẹ́kún sáfúrátù hmm. aráàlá gbàdo ọ̀dẹ òlé lọ́dẹ kúrò núgbó aráàlá gbàdo hmm. ibi tí mo ti ń kọrin yẹn náà lórin yẹn náà tó ti wá mo kàn ní sáfúrátù o hmm, ẹ tún jìyẹn sí sáfúrátù o òdìbèbè kórógùn ẹ̀ bú sẹ́kún sáfúrátù òdìbèbè kórógùn ẹ̀ bú sẹ́kún. bẹ́ẹ̀ bá ṣe ń kọrin yẹn náà ni mánéjà mi ń rìkọ́ọ̀dù kínní yẹn aṣakọ orin yẹn ní òru ọjọ́ yẹn. ìgbà yẹn dùn gan jọ yẹn. a ní gbogbo èèyàn dìde ní tó ń pariwo àmọ́ hmm. ah, wá ní ah, kí ló yàtọ̀ nú orí ìtàwọn èèyàn tí gbogbo wọn fi dìde tó báyìí hmm. aṣọ ọlọ́run ló dé hmm. bá a ṣe close ní nǹkan bíi after five báyìí láàárọ̀ èmi délé mi ò lè sùn. Hmm. mo lọ mú báírò àti ìwé ni hmm. mo wá ń jọ ìtẹ̀ mo jọ ìtẹ̀ eléyìí bẹ́lẹ̀ ìmú eléyìí bẹ́lẹ̀ ìmú ètè sáfúrátù òdìbèbè kórógún ẹ̀bùn sẹ́kún hmm. mo yí padà mo wá ní olólùfẹ́ mi o òwégele kórógún ẹ̀bùn sẹ́kún olólùfẹ́ mi o bó bá gbé mi sáyà má dúpẹ́ olólùfẹ́ mo ṣáà ṣe to gbogbo ẹ̀pọ̀ ni ẹ̀tọ́ ló ń bá mi tò. tó bàbá yín lẹ́yìn original sound ẹ̀ táwọn èèyàn ṣẹ̀ wá ń tu remix ó tọ́ṣẹ̀ wá ń tukọ̀ lóríṣiríṣi. Ah, èmi ni originator ẹ̀ náà ṣe ń pè mí ní mágbémágbé originator gbogbo àwọn tí wọ́n ń kọ lára orin mi kọ lára orin mi èmi náà náà fi ń gbé lárugẹ hmm. Hmm. torí àbúrò yín kan náà kọ wá sáyìn dèmàṣà náà lo lo nọ́mbà yín náà tóun náà fi kọ. ṣé mo àbúrò mi dáadáa ni ẹ jẹ mọ̀ pé Wàsíù máa ń bọ̀wọ̀ fàgbà torí kò síbi tó rí mi àpọ́nlé yìí pọ̀ ó tún lọ ṣeré ìta kan tèmi náà tún fowó mi rà níta tó dẹ̀ ń kí mi ní pàtí yẹn láìsí ń bẹ̀. Mm iyì wo lèèyàn tó fẹ́ ní jù yẹn lọ so bí. bàbá ẹ wá padà tó gbẹ tó mọ́ra wọn tó mọ́ra wọn tó mọ́ra wọn tó ní mi fẹ́ ká fi ọlọ́run wá ní kó bára wọn mu mm. torí ìjọ́ kẹta ni mo rún ni mo fóònù ẹ̀ kó pé a fẹ́ wọ stúdíò. ẹ lè ṣe ń bàdàn. no ọ̀dọ̀ TYC la wà sẹ́ẹ̀. Okay. Uh, studio EMI náà dẹ̀ ń lò nígbà yẹn lápapá so. Mm bá ṣe lọ ṣe rẹ́kọ̀dù má gbé mo fi ọlọ́run búra á hmm. lo two hours ní studio hmm. tá a fi ṣe rẹ́kọ̀dù yẹn àtọjú àtẹ̀yìn hmm. other side yẹn ni mo ti kọ ìfẹ́ ló dára fún tèwe ìtagbà ẹ̀yin ara kò sóhun tó dára bí ìfẹ́ láyé ká fọwọ́sowọ́pọ̀ ló láyé ẹyẹ ẹ máa fẹ́ ta inú bàrà yín rẹ. Mm ìjàdélé àbíọ́dún pẹ̀lú ẹ̀ńprọ́pìtà hmm, ara ẹ jọ̀wọ́ ẹ̀yin àgbààgbà ẹ hmm. bá wa dá sí ọ̀dà sáàjì mágbèmágbè. yìí tẹ́ fi lè dá sí ìjà yẹn wá tẹ́ pé ìjà yẹn ó lé ńgbà yẹn díẹ̀. orin ah, ilẹ̀ orin ilẹ̀ orin ilẹ̀ èdè àìyedè náà ni adẹ̀dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́. nígbà tí rẹ́kọ̀dì yẹn wá dé gbòòrò sàtẹ́ parí ẹ̀ báwo ló ṣe ṣe ń gbòòrò. ọdún yẹn náà ni ẹ̀wù òṣì ti bọ́ kúrò lọ́rùn mi. Hmm. níbi tí rẹ́kọ̀dì yẹn ṣe dé. níbi tó gbé rìn dé. Hmm. torí bọ́ ṣe ń pè mí ní kàlábá. ó débẹ̀ yẹn. bọ́ ṣe ń pè mí ní kàlábá náà ń pè mí nílùú haúsá káàkiri káàkiri káàkiri à ń ṣeré ẹ̀ mẹ́rin láàrin ọ̀sẹ̀ kan hmm. ní àsìkò yẹn hmm. àbí ká ṣeré ọ̀sán ká tún lọ ṣe ta lẹ́ hmm. ọlọ́run ṣàgbàkóso òun náà ló gbé wa tá a fi dókè òkun. gbàdéṣà náà ló dé kúrò ní ìlú náà. mo lọ sí amẹ́ríkà amẹ́ríkà mo kọ́kọ́ lọ nígbà tó tún di 1983 mo tún lọ sí London nígbà tí mo tún ń bọ̀ gan mo ra àwọn irinṣẹ́ wálé. Hmm. so. Hmm. ẹ̀yin tó ní pọ́n ra fún ẹ̀ náà wà ra wá láti òkè òkun. ọlọ́run gbàkóso yẹn tó pọ̀ gbogbo ìsẹ́mi náà nígbà yẹn hmm. mo kó tọrẹ fẹ́yàn kan ni. Hmm. ìgbà wo lẹ́ra civilian bọ̀ sí ẹni ní gbọ̀ngbà yẹn sásìkò yẹn náà ni. <laughs> mọ́tò tí mo kọ́kọ́ rà mo rà ní nineteen seventy five Volkswagen Volkswagen B two. lẹ́ra ń gbà yẹn. bẹ́ẹ̀ni six volt ni kì í ṣe twelve volt. six volt. mo rà ní four hundred naira. tó jẹ́ tòkunbọ̀. tó sí tòkunbọ̀ ńgbà náà ṣáídà kó ra tuntun àbí kó ra lòkù. Hmm. kódà máníjà mi ló lọ wà ló wà látẹ̀kọ́ débàdàn. Hmm. mọ́tò four hundred. <laughs> so èmi ni mo ṣẹ̀ṣẹ̀ wá ná bíi one thousand five lé lórí a change ẹ̀ sí twelve foot hmm. a tún gbogbo ẹ̀ ṣe hmm. ah, mọ́tò tí mo ń gbé lọ sí Benin lọ play mo ń gbé lọ mo ń gbé lọ sí Iléṣà gbé lọ sí gbogbo ẹ̀. ẹni máa gbèrò sí ẹ̀yìn nìkan àti. ah ó ń gbèrò mẹ́rin márùn-ún. bó ṣe wà yẹn. kẹ́tẹ́kẹ́tẹ́ ni hmm. lẹ́yìn tí mo ra òun yẹn nígbà tó di nineteen seventy seven òun ni mo wá ra mo wá ra bus civilian bus mo tún ra bítù yẹn mo wá ra tuntun méjì. ẹ fẹ́ràn bítù yẹn gan. ah mo mo mo láìkí bítù mo bá gbé kan fún mánéjà mi èmi ń lò kan. Eh, machine mo kọ́kọ́ rà fún mánéjà mi ìgbà tí mo wá ra bítù yẹn fún ni mo wá gba eh, Honda yẹn mo wá tún wá fi tọrẹ fún bíríkìlà tó ń bá mi kọ́lé yìí ń gbà náà. Hmm. so ngbà tó di 1978 ni mo launch àwọn instrument kan rẹpẹtẹ nígbà yẹn gbogbo instrument yẹn wọ́n ní sixteen thousand ṣùgbọ́n ilẹ̀ mi Premier Hotel láti hmm. launch yẹn. nígbà ni Sani Adégan wá níjọ́ launch yẹn. Hmm. náwọn tó ti di olówó lẹ́nìí tó tó jẹ́ pé bàbá ni wọ́n òun ló ṣe mc fún mi jọ náà hmm. ọpẹ́ ni fọlọ́run. Hmm. sixteen thousand ní full instrument. ní àwọn tyc pé o tó ráwọn náà rà bóyá yẹn náà wá gùn lé láàfin rí kọ́ bọ̀ ọ̀hìn fún wa ní nǹkan kan rárá alájẹgbèsè ni. Hmm so 1970 late 78 bóyá around December ni mo wá ra fòfò 244 GLE gbogbo ọba tá a ní ní Ọ̀yọ́ state ń gbà náà àjù mẹ́rin lọ. tí òṣèpò olórin tó jà tó lówó àti gbogbo èèyàn. àtolówó àjù mẹ́rin torí mò ń rí líìsì bóníkàkù ṣe ń gba tí a sanwó sílẹ̀ ni. Hmm. ìgbà yẹn dẹ̀ ni. Oyo state pẹ̀lú Òṣogbo wọ́n sì jọ wà papọ̀ so ni wọ́n fi jọ wà ń gbà ẹ̀ ìgbà tí ó di ẹlẹ́ẹ̀kẹrin yẹn náà pè mí pé kémi wá gba tèmi pé ó ti kàn mí hmm. ó wá bọ́ sí January 3, 1979. òun wá ṣe foundation lé mọ́tò yẹn mo gbé wá síbí báyìí adẹ̀tún ti ra ọ̀pọ̀lọpọ̀ mọ́tò lẹ́yìn yẹn hmm. eh, ọlọ́run dẹ̀ ṣe ọlọ́run pèsè àníyàwó gidi àbí hmm. hmm. àwọn ọmọ ọlọ́run dẹ̀ lè ní ká rí wọn tọ́. Hmm. ẹ ṣe bàbá hmm. ẹ jẹ́ ẹ jẹ́ ìtaka sì wà lásìkò tí ẹ gbé ẹ àwo mágẹmágbè tó wà lẹ báwo ni ìgboro ń gbà yẹn sà mo mọ̀ pé olórin ti pọ̀ sí ń gbà yẹn ẹ wá bá mi sọ àwọn olórin tó wà ń gbòòrò yálà oní jùjù ẹ yálà oní fújì tó mọ̀ pé dàǹkẹ́ ìgboro tún ti kún àtọ̀sígbà tí ẹsẹ̀ bẹ̀rẹ̀ ń gbà yẹn báwo ni ìgboro ṣe rí fún àwọn olórin gbà yẹn bá hmm. tọ́lọ́ ń gbé orí mi sókè nílẹ̀ bẹ́ẹ̀ náà ni ọlọ́run gbórí àwọn kan náà sókè hmm. lẹ́kọ̀ọ́ hmm. eh, èmi wà níbí nígbà yẹn hmm. olórin kan wà kọlọ́run foríjì ọ̀npọ̀ náà ni Jídé Òjó Jídé Òjó kọlọ́run foríjì Jídé Òjó oníjùjú ó wà Lámì Ògùnsì òun náà wà. Eh, àwọn bí ọdún ọmọlẹ̀yẹ hmm. ìyẹn náà ọlọ́run ti pè sọ́dọ̀ hmm. bàbá ọlálẹ́kan olóròdé hmm. gbogbo àwọn wọ̀nyẹn náà náà wà ní tàǹbà yẹn ib orí owó ṣùgbọ́n lẹ́kọ̀ọ́ lọ́hùn náà tájọ jẹ́ irọ́ náà ní délé abíọ́dún emperor peter eh, bẹ́ẹ̀ ni Awújà Bello. Mm. YK Àjàó so àwọn tí àjọ jẹ́ irọ́ ń gba ẹ̀. ẹ̀sìn ẹ̀kọ́ àgbàgbé ẹ̀kọ́ àgbàgbé ọkùnrin tó yẹ máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ yẹn bàbá máa ń sọ pé kò rí bẹ́ẹ̀ lójú ti tèmi àtọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó dà ń pé eré ìjùjú fẹ́ ó fà sẹ́yìn díẹ̀ sá èmi dẹ̀ máa ń sọ pé bí àtòrí àwọn tí wọ́n lù ú sí ń pé kò yé wọn tó àbí wọn mọ̀ nípa ètò ni ẹ̀yin gẹ́gẹ́ bí bàbá wọn ni mi sọ nípa ẹ̀ sá. ṣe rí àwọn tí wọ́n bá sọ wípé iná òjòjú jó sẹ́yìn hmm. báwọn ṣe rí ni hmm. torí mi gbà wípé eh, ìgbà kan ò kì í lọ hmm. bí òréré. Mm wọ́n ní ayé òkè egun kó dàbí ọ̀pá àbọ̀n a lè sọ pé nǹkan táwọn kan ń play nígbà kan náà làwọn kankan náà máa máa play bí bí nǹkan ṣe ń yàtọ̀ ọ̀tọ̀ bó ṣe ń yàtọ̀ ọ̀tọ̀ ní eléyà ayàgbà bí eléyà ayàgbà tọ̀hún èmi dẹ́ rí i pé oníkálukú wọn náà oníkálukú wọn náà ló ń gbìyànjú so eh, kì í ṣe pé. jùjù jó àjò rẹ̀yìn ojú táwọn kan fi ń wò ni pẹ̀lú èjì mi èmi náà tún wò ó sì ń pa nígbà tó lọ́n fún wa ní oore ọ̀fẹ́ ẹ jẹ́ kí kéèmí náà tẹ̀ tún wọ stúdíò wò. gbé rẹ́kọ̀dì jáde á sọ̀rọ̀ ń pa ẹ̀ á sọ̀rọ̀ ń pa ẹ̀ á mẹ́nu bá bàbá ní rẹ́kọ̀dì tó wà ń ta tó wà ń gbòòrò tó ń gbóná báyìí à á mẹ́nu kan àmọ́ ẹ̀jẹ̀ ká bàbá fún wa lọ́wọ́n èyí tá ọ̀pọ̀lọpọ̀ àtàwọn ká dì yẹn mú ká dì gidigidi. bàbá ń sọ wípé dé ẹ̀tàn mọ́ bàbá kọ̀mọ́dé Ebenezer Obey bákan ẹ̀mọ́ èmi à á kà á èmi à á gbọ́ àmọ́ ṣé lóòótọ́ lẹ tọmọ fún mi torí àdúgbò kan náà láti jọ wá lábẹ́òkúta àdúgbò kan náà ni àwa àti àìlà ọmọwúrà náà ti wá ṣùgbọ́n ibi tí àwọn àìlà fi sí toko ni ibi táwa fi sí kéèsì ni hmm. agboolé kan lè wà báyìí nísìnyí kó jẹ́ pé bí kéèsì ṣe wà níbí. Hmm ó lè jẹ́ létẹ̀ ń wo lòdì kejì lọ́hùn kó jẹ́ tó kò ní so ibì kan náà láti jọ wá ah, ẹ̀gbọ́n mi àtàtà ni ẹ̀gbọ́n mi àtàtà ni hmm. torí nígbà yẹn lọ́hùn hmm. ẹ̀gbọ́n òtẹ́ẹ̀kì láìkan ní kó òun lọ ṣeré nílé rédíò àbí nǹkan kan hmm. mo fi ọlọ́run bá búra mo fọ́ọ̀sì wọn wá síbàdàn sí NTA ni. interview ńgbà yẹn. pé kán wá ṣe interview. Hmm ilẹ̀ invite wọn wá ya àyìnlá ọmọ wúrà. bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n bá mi sọ̀rọ̀ wọn mo wá la abẹ́kúta wọ́n dẹ̀ wá wọ́n bá dẹ̀ ti interview onílùgbà yẹn hmm. àwọn station yẹn máa tún fún wa lẹ́ńfílòpù ni hmm. pé ẹ owó hmm. ni ẹ̀gbọ́n bá ń béèrè lọ́wọ́ mi pé ṣé mi ò ní wọ́n máa fún fóun lówó àmọ́ ní wọ́n máa fún yín mo ní ṣùgbọ́n sọ̀wédowó náà máa fún yín hmm. ah, wọ́n ní kí ni ìtumọ̀ yẹn. <laughs> eégún mọ̀gájí. ẹjọ́ tí mo gbọ́ wípé ah, pé ẹ̀gbọ́n kú hmm. ó ká mi lára. wọ́n ní wọ́n ní lásìkò yẹn wọ́n kan ẹ̀gbá kan ni wọ́n lo sáà yẹn dáadáa. Hmm. ó pọ̀ ó pọ̀ ọjọ́ tá a lọ sìnkú wọn tí mò ń bọ̀ látàbẹ́kúta nínú mọ́tò ni mo ti compose orin tí mo fi kí wọn. Hmm. ó dẹ̀ jáde kó tó di pé wọ́n ṣe ọjọ́ kẹjọ hmm. Hmm. ìgbà ni mo kọ erin wo erin màmá wo eya. ikú pàyìnlá ọmọ wúrà mọ́tò erin ti wo ọjọ́ ńlá lọ́jọ́ tí mo gbọ́ kú aláìnlá o omijé ń bọ́ lójó òdìgbẹ́ rẹ̀ o. Mm. òdìgbẹ́ rẹ o ó dàrínà kó o tún dojú àlà o ká tó ríra. ẹ ṣe bàbá mi ẹ ṣe sá ẹ jẹ́ ká sọ̀rọ̀ ń pa àwọn tó jẹ́ wípé wọ́n ti pẹ́ wọ́n dẹ̀ ṣì wà lé wọn wà lọ́la tó jẹ́ kí wọ́n ṣe ń gbé ògo jùjú káàkiri àgbáńlá yẹn king of all beat bàbá wa king Sunny Ade. ẹ bá mi sọ ṣókí ń pa wọn látìgbà tẹ́ ti mọ̀ wọ́n títí dì sí iná torí ẹni náà láti lè gbọ́ wọn ọ̀rọ̀ yìí sá ọ̀rẹ́ mi dáadáa ni King Sunny Adé a dẹ̀ fìgbà kan má bára wa sọ̀rọ̀ ní gbogbo ìgbà nígbà tí mo ṣe ọjọ́ òbí kò lè wá ó rán àwọn ọmọ ẹ̀ méjì wá ọmọ bíbí inú ẹ̀ méjì ló rán wá then àwọn gbogbo eléré tó wà lẹ́kọ̀ọ́ wọ́n rán àwọn èèyàn wá látẹ̀kọ́ òpí ló líìdì wọn wá. Mm síbàdàn nígbà yẹn bẹ́ẹ̀ bọ́n ṣe wá láti Iléṣà wá lóṣogbo wá káàkiri Ìjẹ̀bú Abẹ́òkúta so ìgbà tí Sunny Adé ṣe ìyàwó ọmọ ẹ̀ kan ní ìlú ẹ̀ ní Ondo mo kúkú lọ nígbà yẹn ọjọ́ mẹ́rin ni mo lò ń bẹ̀ hmm. kẹ́ lè mọ̀ bí a ṣe súnmọ́ra tó hmm. Hmm. so gbogbo wa àfira sílẹ̀ èmi àti ẹ̀gbọ́n mi láàrin ọ̀sẹ̀ kan a ń sọ̀rọ̀ lẹ́ẹ̀mejì lórí fóònù. nígbà tí bàbá kọ́mándà wá sí Ìbàdàn láìpẹ́ fún Tolúbàdàn náà wọn gan lọ ké sí i. àwọn náà pè mí pé hmm. àwọn wà ní Liberty o hmm. kí n máa bọ̀ mo dẹ̀ hmm. lọ bẹ̀. ẹ̀rí wẹ̀dẹ̀ tún jọ sọ̀rọ̀ tún jọ ṣe. bẹ́ẹ̀ni kọ́ńtẹ̀ ń kí mi pé mo kú palẹ̀ mọ́ ọjọ́ ìbí o torí on the five lèmi náà máa ṣe ọjọ́ ìbí ní March dúpẹ́ fún wa sàn ẹ ṣeun sàn bàbá ẹ ti ẹ ti ẹ ti a ti wà lẹ́yìn tó dáwọn ọ̀hún bá ọgbọ́n wẹ̀ tá ìsàn ọ̀hún bá bàbá ọmọ àwọn àlọ́mọ àwò mọ́ púpọ̀ bó tẹ̀lé pé a kà díẹ̀ ẹ jẹ́ àgbẹ̀rẹ̀ sí bọ́ sí òde sẹ́yìn díẹ̀ díẹ̀ torí lára àwọn iṣẹ́ tẹ ti gbé ṣe lára àwọn ọmọ tẹ ti tọ́sọ́nà tó náà ti wá dèèyàn tó ti dèèyàn lá tó ti di ìlú mọ̀ọ́ká káàkiri àgbà ńlá ayé hmm, ọ̀gá wa ni wọ́n àgbà ọ̀jẹ̀ ni wọ́n nídìí eré yìí náà ọba Yínká Ayéfẹ́lẹ́ ọ wà lẹ́yìn yín gbà kan ọ lò bí ọdún mélòó kan lẹ́yìn yín ẹ bá a sọ ń pa ìdí ẹ̀ ń gbà iṣẹ́ yìí mọ̀ pé bóyá ẹni tó tọ̀ máa dún lókìkí ńlá báyìí ni nígbà tí ó di pé wọ́n ń ṣeré lẹ́yìn yín gbà pé kí nìkan tó bá yín ṣe ń gbà yẹn sà. ó tajìta lẹ́yìn mi ni hmm. ṣùgbọ́n ọpẹ́ ni fọlọ́run hmm. bí èèyàn bá bímọ a máa gbàdúrà kí ọmọ kó ju òun lọ ni mo bá Dr. Yinka Ayefẹlẹ Joel ọba dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run torí eh, èèyàn ò lè wálé ayé kó má da nǹkan kan ìtòbá dáa ni kọ́lọ́n jẹ́ àdá eh, èmi ò ńgbà tó ní accident ó jẹ́ nǹkan tó jẹ́ ìbànújẹ́ fún èmi gangan nígbà náà ṣùgbọ́n nínú àìdúró tiẹ̀ náà rí i pé ọlọ́run tún fi ọ̀nà ó tún fi yé pé gbà báyìí ó dẹ̀ lù yọ. bí Yínká ṣe wà ó jẹ́ ọmọ tó nítẹríba gan-an ṣùgbọ́n statue ẹ̀ lèmi máa wò ń gbà yẹn táànú ẹ̀ fi máa ṣe mí pé kò lára lọ títí. Mm àjọ lọ play lábẹ́kúta ń jẹ́ kan hmm. èmi èmi kàn bá ṣàwàdà ni kódà èmi gan ọ̀ràn tí nǹkan yẹn mọ́ ọ̀n títí mo gbọ́ tó sọ sínú pépà hmm. wípé àjọlọ abẹ́kúta níjọ́ tí mo pè wọ́n pé wọ́n mọ inú ẹ̀ ṣé yín ká ṣé ayé fẹ́lẹ́ ni kí n máa pè ẹ́ ni àbí inú fẹ́lẹ́ ó dẹ̀ wá bá mi pa ah, òun dẹ̀ láìka ayéfẹ́lẹ́ yẹn o so bí ó ṣe dúró nìyẹn eléyìí tí mò ń sọ yìí gan òun fúnra ẹ̀ náà ló tún sọ sí pépà jáde tèmi náà tún tó kà ṣùgbọ́n ibi tó gbé délé ni ọlọ́run ní jẹ́ kó dúró síbẹ̀ ọlá ẹ̀ á máa lọ síwájú torí ńgbà tí mo ṣe birthday tí mo ṣe yẹn òun ló ń gbàlejò nínú họ́ọ̀lù ẹ̀ ládẹ ló ń gbà yẹn so àwọn kọ̀ọ̀kan náà tí wọ́n tún ti wà lọ́dọ̀ mi èyí tó ti kú ti kú èyí tó sì wà náà sì wà èmi náà lóhun ti dẹ evangelist òun ọkọrin mọ́ gbogbo wọn náà ọpẹ́ ní fọ́lọ́run àwa náà sì wà láàyè. Eh, bàbá gẹ́gẹ́ bá ṣe ń mu bọ̀ yìí tí ó ń gbó lẹ́nu yín dáadáa yìí ẹ jẹ́ ká yà kúrò ní eh, ìdí jùjú díẹ̀ bó tẹ̀ ẹ́ parí kọ́kọ́ yà sí fújì díẹ̀ àmọ́ ẹ jẹ́ wá ẹ jẹ́ àpadà sí fújì eh, fújì gangan fọ́pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n bá mọ̀ nígbà tá à ń ṣèwádìí tí à ń wá káàkiri náà láti gbé ẹ̀yìn àti olóògbé Chief Dasuka and Barrister ń gbé five and six ní gbé <laughs> ọwọ́ yín ó owó ẹgbẹ́ èèyàn yìí mú lẹ́yìn gidigidi. ọwọ́ wọ̀wọ́ ń gbà náà. Hmm. bàbá ẹ bá mi sọ ẹ lóòótọ́ ẹ ti sọ pé ẹ jọ pé ṣe báwo ni ìbáṣepọ̀ yẹn ṣe bẹ̀rẹ̀ àti pé mo lẹ bá dé torí bàbá fi fi ayé lẹ̀ sà. ìgbà tèmi ti tọ́lọ́hún ti ń gbalẹ̀ fún èmi náà ń bàdàn hmm. nígbà yẹn lọ́hùn bí n bá àárín ọ̀sẹ̀ tí n bá ráyè máa lọ sí ṣó ẹ̀ lẹ́kọ̀ọ́ òun náà wá síbàdàn mo dẹ̀ wà náà ní jùjù tí ará gbági fẹ́ràn àwọn aláṣọ gbági torí mo ní èèyàn kan gbà tó jẹ́ pé òun ni matron fans club mi. Hmm ó jára gbági. aláṣọ ní gbági nígbà náà níjọ́ tó kọ́kọ́ fẹ́ sílé báyìí agbádá kan náà lèmi àti barista wọ̀ wọ́n pe barisa o èmi lèmi lọ pe barisa wà látìkù wípé kájọ plane bẹ yẹn mo ṣàfẹ́ kí gbogbo ara gbági kàn mọ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí kì í ṣọ̀rọ̀ ìgbéraga o àwọn tó sì wà láàyè tán mọ̀ ń pa ẹ̀ wá o irú matron tí mò ń sọ yẹn o náà sì wà láàyè o bí ò tẹ̀ ẹ̀ taṣọ mọ́. Mm. Eh, hunter hmm, bẹ́ẹ̀ni ọ̀dẹ́yẹmí hmm. òun náà ṣì wà láàyè hmm. àtàwọn kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn náà lè sọ bí ìrìn àjò èmi àti barista ṣe jẹ́. ẹ̀yin lẹ mọ̀ wá sí gbà táwọn ará gbági fi mọ̀ wọ́n gbà yẹn. mo fi ọlọ́run ọba tí mò ń sìn mo fi búra mo fi búra so ìrìn àjò wa ó gún ó gún mo rántí ìgbà tí ọ̀gbẹ́ni wà láyé àjàlá travel tí ó ṣe àwọn interview kan ó ṣe fẹ́mi ó ṣe fún ọ̀gá mi ó dẹ̀ ṣe fún barista tí ó lọ sọ wípé ó kọ sínú kínní gbà yẹn tó ń kọ pé ó sójà nífà dà ó fi yẹn lọ ń sọ̀rọ̀ sọ́gá wa ó bi èmi náà léèrè nípa ọ̀rọ̀ barista tí a jọ sọ̀rọ̀ mo rí àwọn tó dáhùn nígbà yẹn náà mọ tó súnmọ́ barista pé ẹ̀gbọ́n nǹkan tán ní ọ̀nkútóyè sọ bó sọ wípé barista is my boy. ló wá ní ṣé kí n bá látó ìjà ni Síkírù ló ń sọ bẹ́ẹ̀ o tí ìyá èkó mọ èmi àti Barrister bíi tẹ̀gbọ́n-tàbúrò ni hàn kì í pè wá lọ́rẹ̀ẹ́ wọ́n máa ń sọ wípé àbúrò ẹ wà níbí o tó náà màmá ní à ẹ̀gbọ́n wo ẹ̀gbọ́n tí ó lówó lọ́wọ́ tá a jọ máa dápàrá. Hmm. Hmm. so ọjọ́ tí mo gbọ́ ọ̀dọ̀ mẹkáníìkì ni mo ti ń bọ̀ ǹjọ́ tí mo gbọ́ pé ọlọ́mọ yà wá ń wèrè ni ṣùgbọ́n bó ṣe wọn lọ́hùn òun ló ń ṣọlá ẹ̀ àdúpẹ́ kọlọ́run bá àforíjì. bàbá kúdà ẹ sọ pé ẹjọ́ máa ń lọ gbòòrò káàkiri ẹ ah, ah. bá bá eh, kwanwa. torí bàbá náà máa ń sọ pé tóun fi ń kun ọba. bàbá wọn ló ń sọ bẹ́ẹ̀. pẹ̀lú ìgbésùn kan nígbà yìí máa ń sọ. ẹ wọ́n jà pé àkọ́ọ̀bà ń bẹ́. ẹ ṣe bí Wàsíù náà ń sọ. ẹyin ẹnu yìí ló ti máa gbó dáadáa kí ni kéèyàn ń kọ ọba yẹn àkọ́ọ̀bà yẹn kílẹ̀ tó ń ṣe. èdè ìjìnlẹ̀ mú ṣe ni. Hmm. èdè ìjìnlẹ̀ mú ṣe ni. a ti yẹ wọn tó yé. bẹ́ẹ̀ ni. Hmm. <laughs> ẹ ṣe bàbá mi ṣáà ni pé ọkùnrin tó yà jagun wà mí ẹ wà pẹ̀lú wa di gbèdé bàbá kò ní bàjẹ́ sá. ẹ fún àwọn ará ilé torí àti bẹ́ẹ̀ ni òbálẹ̀ kan ẹ já sáré padà síbẹ̀ rẹ́kọ̀dì yín tí ẹ wọ stúdíò tí ẹ pò pọ̀ tó wà ń gbòdò ẹ já sọ́ǹpà ẹ̀ díẹ̀ torí mọ̀ pé wọ̀nyí á nífẹ̀ẹ́ sí gbé ah àbá ló ṣe rẹ́kọ̀dì yẹ bá mi sọ́ǹpà ẹ̀ díẹ̀ kí ló mú dé wọn kí ló wà tó tọ̀ yẹn bá fẹ́ mú nǹkan nǹkan ṣó wà káàkiri ẹja sọ́ǹpà ẹ̀ sà. Ah, mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run èmi náà kàn wò ó pé ọlọ́run sì fún mi lóore ọ̀fẹ́ jẹ́ kí n tún wọ stúdíò wò ṣọ́ra àwọn ọmọ kéékèèké kan máa ń sọ pé ah, kí náà bàbá tún fẹ́ kọ́ ìyẹn ló mú mi tí mo fi wọ stúdíò adẹ̀ ọlọ́run ṣe àpò ó kí. Mm dẹ̀ ti bọ́ síta kò tí ì ju bí oṣù méjì náà tó bọ́ síta ń sìn. ṣé ó níbi kan tí tọ̀yàn bá fẹ́ mú tán láti wàrà bí káàkiri lójú rẹ́kọ̀dì àbí. ẹ ibi tí ti ń ta àwọn rẹ́kọ̀dì torí mo ti gbọ́ pé gbogbo ògùn pa ń rí ta ń bẹ̀ ń ríra gbogbo géètì ni o Abẹ́òkúta wọ́n ti ń rà ń bẹ̀ ẹni tó ń bá mi pín mi ìmọ̀bi tó pín dé mm. ṣùgbọ́n èmi náà ń gbọ́ pé ó ń rìn bàbá ìyẹn ni pé gbogbo àwọn rẹ́kọ̀dì yìí tẹ ṣe sẹ́yìn nǹkan yẹn kò sí pé royalty àbí kankan tẹ̀ ń gbà lórí ẹ̀ wípé ah, iye báyìí ni wọ́n fún yín tẹ́tí ṣe wọ́n ṣe ràn má tẹ́tí ṣe sẹ́yìn ẹ̀ ní kankan gbà lórí ẹ̀ rárá. níbi tá a ti ṣe é ṣe mọ̀ pé èèyàn kì í bẹ́ẹ̀ tó bá ti kú hmm. ìbá kéèyàn bù mọ́ oní hmm. bàbá Mm ọrẹwà jẹ̀wọ́n rẹwà pa ni. gbogbo yìí náà lẹ sọ gbogbo àbá yìí náà lọ sọ bẹ́ẹ̀ náà. ṣùgbọ́n ká ṣàdúpẹ́ wọ́n lẹ́mí gígùn ní sànyà nígbà tí èèyàn bá ní ẹ̀mí gígùn wọ́n ní ajẹran tó ju erin lọ òun ni ìtawà yìí ń jẹ lédè nsìn wọ́n ti ní bí èèyàn bá pẹ́ láyé á jẹ tí ó tọ́ sí á tiẹ̀ torí kò sẹ́ni tó máa bá dùn so èmi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kódà rẹ́kọ̀dù mi tí ó jáde owó tí mo ti rí lórí ẹ̀ ó ju owó tí mo rí nínú rẹ́kọ̀dù bíi mẹ́ẹ̀ẹ́dógún tí mo ṣe ní ọ̀dọ̀ abirò. bàbá ẹ kọ díẹ̀ fún ẹmẹ ẹ kọ díẹ̀ fún ẹmẹ ẹ kọ díẹ̀ fún ẹmẹ àwọn tó ń wò yín náà káàkiri mọ̀ pé ọtún bọ́ ṣe máa gbọ́ yín náà wọ́n á tún mú rẹ́kọ̀dù ẹ̀ fún ẹmẹ rẹ́kọ̀dù tuntun yìí sá ọ̀nkú tó yẹ mi o ajagun mo tún ti dé àtijẹ́ àtimú mi o kó má ṣòro fún mi o àtijẹ́ àtimú àtijẹ́ àtimú mi o má jẹ́ òṣòro lọ́dọ̀ rẹ bàbá àtijẹ́ àtimú àtijẹ́ àtimú mi o má jẹ́ òṣòro lọ́dọ̀ rẹ bàbá. Edumare tó ń ṣàkóso ilé ayé ọba òkè tó ń ṣàkóso ìgbésí ayé mi o jọ̀wọ́ dá mi lóhùn o ojú má ti pin àti jẹ àti mu àti jẹ àti mu mi o má jẹ́ òṣòro lọ́dọ̀ rẹ bàbá má jẹ́ òṣòro má jẹ́ òṣòro má jẹ́ ó ṣòro ìgbésí ayé mi o má jẹ́ ó ṣòro ìgbésí ayé mi bàbá béèyàn wálé ayé bí ọ̀dà nǹkan o ó wáyé asán ní abẹ́ òmọ̀ Èdùmàrè. ká dàdúró bẹ́ẹ̀ náà. bàbá kí lorúkọ àwo náà fáwọn tó ń wòye báyìí tó máa fẹ́ mú lọ́jà kí lorúkọ ẹ̀. mo pe. Mm mo pè ní reminder ni mo kọ sẹ́yìn ẹ̀. ó ní kọ̀kọ́ tẹ̀ ràn wá létí ni ẹ̀tọ́ fi pè ní reminder yẹn. bẹ́ẹ̀ ni àwọn tó ti gbọ́ wa rí mi náà hmm, hmm. tí wọ́n tún gbọ́ hmm, kó máa bọ́ sí ìrántí ni. bàbá wọn wòye káàkiri báyìí sí ṣé tọ́ba adigun wọn wò pé ah, bàbá sì ṣe rẹ́kọ̀dì ṣé mo sì lè pe bàbá fún láìfù ní pé mo fẹ́ sílé mo fẹ́ ṣòkó àgbà nǹkan kan bó ṣe ń wò yìí ṣé ṣẹ́sì ń gba eré láìfù báyìí. gbogbo àwọn tó bá ṣe mọ iye wa àti iye orin tá a ti ṣe sẹ́yìn àti iye orin àgbà wọ́n sì ń pè wá a dẹ̀ sì ń jẹ́ wọn. títí di sìn tó bá pè yín sí báyìí pé ṣẹ́ńsì. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ àsọ̀ǹpa ẹgbẹ́ oníjùjù. Eh, gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ pé àgbà <laughs> àgbà ni bàbá ni ẹ bá mi sọ díẹ̀ nípa ẹgbẹ́ yẹn mọ̀ pé tọ̀yọ́ stéètì yìí ni ló máa di gbẹ̀yìn lẹ́yìn wà ń sìn káàkiri. Ehm, ẹgbẹ́ oníjùjú ó sì wà dáadáa digbidigbi ní national member board of trustee ni mo jẹ́ hmm. ní. Ọ̀yọ́ state ń bì àgbà ẹgbẹ́ náà ni mo jẹ́ hmm. àwọn tí àwọn ọmọ wa tá a dẹ̀ ń kó káàkiri tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn wa hmm. àwọn bíi àbúrò hmm. àwọn bíi ọmọ gbogbo wọn ọ̀pọ̀lọpọ̀ náà ló ń ṣe dáadáa a dẹ̀ ń bá wọn sọ̀rọ̀ pé kóníkálukú kó kọ orin tó nítumọ̀ torí ọjọ́ ọ̀la èmi máa ń sọ máa ní ọ̀pọ̀lọpọ̀ ò fẹ́ kọrin torí ọ̀la ọ̀la tèmi dẹ̀ ń wí kì í ṣọlá tó ilẹ̀ tó máa mọ́ lọ́la yìí ọjọ́ iwájú wọn ni mo ṣe ń sọ bẹ́ẹ̀ tó béèyàn bá kọrin tọ́lọ́run bá ní kó jẹ́ ìtẹ́wọ́gbà òun náà dé èèyàn nìyẹn òun náà dé èèyàn nìyẹn ọlọ́run dẹ̀ jẹ́ kí gbogbo wọn náà kàn dé èèyàn so bó ṣe jẹ́ nìyẹn ẹ ṣe bàbá ẹ bá mi gba àwọn ọ̀dọ́ eléyìí tẹ̀ ń ṣe gbólórin ọ̀dọ́ káàkiri tó ń wò báyìí yálà tó wà ń lo òkè òkun ni ò ní nàìjíríà ń bí ẹ bá gbà wọ́n mọ̀ràn ẹ o bẹ́yìn ṣe gbégbèsè ayé yín títí dọjú alẹ́ báyìí tẹ̀sí wà tọkàn yín balẹ̀ báyìí tẹ̀lé ń jẹ tẹ̀ ẹ bá gbọ́ ọ̀dọ́ náà mọ̀ràn káà náà rí yẹn kárí ìdìmúsà. ẹ ọlọ́àjẹ́ ó dáa fún gbogbo wa ṣẹ́rí àwọn ọmọ wa láyé ìsìn mo fẹ́ dà mo fẹ́ dà mo fẹ́ dà òun lọ́pọ̀lọpọ̀ ṣe ń kú rèwerèwe wọn fẹ́ dúró de ohun tọ́lọ́run fẹ́ ṣe mọ́ inú orin rẹ́kọ̀dì tí mo ṣe kọjá yìí mo kọrin kan ń bẹ̀ tí mo fi ń gbà wọn ọmọ ọmọbìnrin kankan mo gbà wọn nímọ̀ràn lórí ìrìnkúrìn ni tí mo kọ sí sírọ̀rọ̀ ajayé. Si nígbà tó wà léwe rántí ọjọ́ alẹ́ káyé má ṣẹlẹ̀ ya ẹ ọ̀pọ̀ ló tí ì ló gbà nígbà tán wà lọ́mọdé bó bá dọjọ́ alẹ́ ìgbà máa lò wọ́n sísí rọra jayé nígbà tó wà léwe rántí ọjọ́ alẹ́ káyé má ṣẹlẹ̀ ya ẹ ìwọ ò lè ṣe kó má lògbà ìwọ ò lè ṣe kó má jayé. Mm sísí yẹ jọ̀wọ́ o rọra ló gbà ẹ lọ́mọdé o káyé lè yẹ ọ́ o nígbà tó bá darúgbó ṣẹ́yìn náà rí i pé bá a ṣe ń fi ọ̀rọ̀ sí tí yẹn náà òun náà là ń bá wọn sọ̀rọ̀ èmi ṣáà ń rọ̀ wọ́n torí àwọn afẹ́yàn ṣọ́là oríṣiríṣi là ń gbọ́n sìn àti rìn jáde gan pàápàá lẹ́yìn aago mẹ́sàn-án hmm ó ti di ohun tó ń bàyàn lẹ́rù bẹ́ẹ̀ nígbà kan láti ibi ilé mi lápáta ń bì téèyàn bá máa rìn dé ìwó ròdù láago méjìlá òru bọ́lọ́pàá bá pàdé ẹ̀ lọ́nà á kọjá lára ọlọ́pàá ọlọ́pàá náà ló ń lọ ẹ̀ ní ṣé èèyàn jẹ́ irú ẹ̀ mọ́ ń sìn sọlọ́ aṣàánú fún gbogbo wa a dá nàìjíríà padà síbi tó tòrò. ọba tó bá fẹ́ kàn sí yín sáà Mm, tọrọ wò yín káàkiri ẹ bá mi pe nọ́mbà yín tí wọ́n lè pè yín sí ọ fẹ́ gbére fún yín ni o ọ tún fẹ́ kí yín náà ni o ọ fẹ́ fún ránṣẹ́ sí ni o ẹ bá mi pe nọ́mbà yín sá. nọ́mbà mi ni zero eight zero three seven one six eight one four five. ẹ bá mi pe lẹ́ẹ̀kan sísan. zero eight zero three seven one six eight one four five nọ́mbà tí wọ́n lè pè mí sí nìyẹn. ẹ ṣeun sàn ẹ bá mi dágbére fún òun lólùfẹ́ yín káàkiri ẹ ń pé láìpẹ́ láìjìnlógún ti di ọjọ́ mi ọjọ́ rẹ̀. ẹ̀yin olólùfẹ́ mi pátá nílé àti lóko àti lẹ́yìn odi mo dúpẹ́ lọ́wọ́ yín o ọlọ́run jẹ́ ká máa ríra wa bá ẹ̀yin lẹ́ máa máa gbọ́ wa àwa náà a ní gbúròó yín sábúrú gbogbo. Mm ẹ̀yin náà tẹ wá gbohùn mi sílẹ̀ ń bí ẹ ní ṣìrin o ẹ ní fẹsẹ̀ kọ́ ọlọ́run á tó yín ní tòótọ́ là àjíǹde ara yín á máa jẹ́ ẹ ní bọ́ sọ́wọ́ o wọn ní jí gbogbo wa gbé. Amen. ẹ bàbá tí ní kí n bá pè wọ́n bàbá ẹ ń pè tí bá dẹ̀ kọ́ ń bàbá gbọ́dọ̀ fi ọ̀nkù sí àbá tí wọ́n ti dàgbà tó ṣe ní kí n bá pọ̀ ọ́ lọ́nkù àmì àyọ̀ǹgẹ̀ náà ṣe ni wọ́n ẹ ní kú báyìí ẹ sì pẹ́ pẹ́ pẹ́ pẹ́ ẹ dẹ̀ jìrà ọmọ yìí ọ̀nkù tó yẹ ajagun nìyẹn àgbà oníjù ìjọba bá ṣe fún wa ẹ láti àtẹ̀yìnwá títí dé sí nọ́mbà bàbá ni hmm, bàbá náà ṣì ń Eh, eré gidi ẹ pé wọn ẹ kàn sí wọn wọn náà dẹ̀ ṣe kí ni ó wà ń ta eh, lára ìfọ̀rọ̀wérọ̀ yìí náà àá fi díẹ̀ sí mẹ́ náà kẹ́bọ̀ pé ó sì wà ń bẹ̀ gidi rìmáìndà ni tó bá ti ń ta ojúlówó rẹ́kọ́ọ̀dì eh, ẹ jẹ́ ká mú ká fi gbádùn ká fi gbádùn ara wa àwọn orin gangan lélẹ̀ bàbá mo dúpẹ́ sà. mo ní kọ́ lọ́wọ́ tájọ́ po ètò nípọ̀ láwálé tẹ̀mọ́ ó wà ń bí pẹ̀lú gbẹ̀ngà ọmọ nìtàn òun <laughs> bàbá ti wà ní ìlàró báyìí ìbàdàn la tún wà ní àgbàlá bàbá wa tí fàájì ti ń lọ ẹ̀yin tiwa ẹ̀yin tó agbàgbà lélẹyìí àgbà olórin ni wọn ẹ pé bàbá o ẹ kí bàbá ẹ kàn sí bàbá ẹ fi kọ́dọ̀ ṣẹ́ sí bàbá hmm, ìtàwọn àṣìlò rẹ nígbà tí bí nìyẹn ẹ̀yin tiwa ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ ó dà wá. báyé ṣe ń lọ kò màmá yé mi o báyé ṣe ń lọ yàrá mi ló lè sọ. báyé ṣe ń lọ kò màmá yé mi o báyé ṣe ń lọ yàrá mi ló lè sọ. ìran sábàrú mọ́. àwọn oníjogún àwọn. ọ̀rọ̀ sápárú mọ́. àwọn oníjogún ọmọ. ìran àtọ̀yìn. wọ́n sì máa sólẹ̀kẹ̀ mẹ́sẹ̀. ìran àtọ̀yìn. wọ́n sì máa sólẹ̀kẹ̀ mẹ́sẹ̀. àwọn ìwé ìwòyí. wọ́n ti gbádùn ọkùnrin. àwọn ìwé ìwòyí. wọ́n ti gbádùn ọkùnrin. bọ́bú ò sí láyà. Olúwadé kẹ́dẹ̀rẹ́ báyé ṣe ń lọ kò má o báyé ṣe ń lọ yàrá mi ló lè sọ. ìran sábàrú mọ́. àwọn oníjogún àwọ̀. ìran sábàrú mọ́. àwọn oníjogún àwọ̀. ìran àgbọ̀n. wọ́n sì máa sún lẹ̀kẹ̀ mẹ́sẹ̀. àwọn ìwé ìwòyí wọ́n ti gbádùn ọkùnrin.